ثم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فون الله أتركاتك فون أنبوى محمد bákan náà tọrọ kẹtì àti ìgànnà fún àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn sọhábà rẹ̀ àti fún gbogbo wa náà ní àpapọ̀. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bàbá àlékiọlá a máa tẹ̀síwájú lórí àlàyé tá ń bá lọ nínú tíra Bulugul Maram báàbù tá a dín náà ní báàbù al-fara'id nípa ogún pínpín àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn nǹkan tó rọ̀ wọ́n bá a ṣe pín ogún àti pàtàkì rẹ̀ níbi tí ọ̀rọ̀ ogun pínpín pàtàkì dé ọlọ́run ọba àlekèọlá náà ló pín ìpín tí kálukú fún ló ṣàlàyé rẹ̀ fún wa nínú alukur'an alkarim nínú suratu nisa ọlọ́run ọba àlekèọlá nígbà tí wàá sọ̀rọ̀ pa ogun fún wa tán tó sọ bí ẹnìkálukú ṣe gbà pín tiẹ̀ ọlọ́run afẹ́ká máa pàtàkì rẹ̀ pé orí eléyìí la gbọ́dọ̀ dúró sí àgbọ̀dọ̀ tún ló lànà mí àgbọ̀dọ̀ ní àṣà kan la tún tẹ̀lé tó náà fi tó yàtọ̀ sí ìtọ́lọ́ngbélẹ̀ bákan náà àgbọ̀dọ̀ sọ pé òfin kan àgbélẹ̀ lọ́wọ́ ara wa la tún tẹ̀lé tó náà máa fi yàtọ̀ sí tóun gbé kalẹ̀ ọlọ́run sọ fún wa nígbà tó bá sọ̀rọ̀ ń pa ogún pípé tán ọlọ́run ní tílíkà hududullah èyí tí mo pín yìí àlà tí mo làálẹ̀ ọ̀nà làálà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ sọ́dá rẹ̀ ìlànà ilẹ̀ lẹ gbọ́dọ̀ tẹ̀lé láti fi pín ogún àìlólànà ìdí igi sáà máa pín ní ìyàwó kọ̀ọ̀kan pẹ̀lú ọmọ rẹ̀ eléyìí kìí ṣe lànà ẹ̀sìn àìsàn ló lànà pé àwa náà ló fi kẹta gbé kalẹ̀ tó yàtọ̀ sí bọ́lọ́run ṣe gbé tiẹ̀ kalẹ̀ ọlọ́ni tílíkà hududullah èyí tí mo ṣe lálàyé fún yín òun ni ààlà ó tọ́ba ti pè nǹkan láàlà àgbọ̀dọ̀ kọjá inú ààlà ẹ̀rí pé táwọn náà bá sọ fún yẹn pé lágbájá òun kọjá ààlà à ń bá wí ni àyìn alátàwọn ẹ̀dá gan àgbà káwọn èèyàn kọjá ẹ̀ ká tó wá sọ pé àlàtọ́ náà ń gbé kalẹ̀ pé bá ń dìrì rí ẹ̀ ọlọ́ni yìí tí mo pín yìí ni àlàó ọmọ yóò tẹ̀ ìlàhà wa rasúlà ẹni tó bá tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ìpínbọ́lọ́ ti pé ọ̀rọ̀ ogun pẹ́pẹ́ kalẹ̀ yìí àbáwọn ìlànà míì náà tí ọlọ́run bọba àlékè ọlá tó là kalẹ̀ fún wa lófin ọlọ́run ni ẹni tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ tó lòfin ọlọ́run níbi ọ̀rọ̀ bá a ṣe pín ogún yìí àbí bí àwọn àlámọ̀rí ẹ̀sìn mí náà ìbí bá a ṣe kírun bá a ṣe ṣàdúrà bá a ṣe ṣe sọ́dá bá a ṣe gbáwẹ̀ ẹni tó bá tẹ̀lé òfin ọlọ́run ìkátàkárà ìbálò láàrin ọkọ síyàwó láàrin ọmọ sí bàbá láàrin bàbá sọmọ ọlọ́ni yudkhilihu jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha ọlọ́ni ru ẹni bẹ́ẹ̀ àáfi sínú àlùjánná ọgbà àdẹ̀ra tí akérèmọdò máa sàn lábẹ́ rẹ̀ eléyìí ni ẹ̀san tí ẹ bá lòfin ọlọ́run ní pé bóò là á ṣe kógún àbí bí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn míì náà ọlọ́ni wàdálíkàl fawzul azim kéèyàn wá wà lùjánnà ọgbà àdẹ́rà yìí kò sí èrè tótó òun lè èrè tótó bì jù. ọmọ ń yá asínláhà wa rasuula gbẹ́ntúbà takò tọ́lọ́run àti tòjíṣẹ́ rẹ̀ lẹ́yìngbà tó lọ pín bá a ṣe pín ogún tó gbé kalẹ̀ fún wa ẹni tó bá láwọn òpin ìdígi làwọn ó lò àwọn olùfin ọlọ́run àbí òfin ayé kan làwọn ó lò lẹ́bàá yẹn kan ṣe ń kígbe fún sí pé báwo ni pín tọkùnrin ó ṣe lé ju obìnrin lọ tọ́jú ẹjọ́ mọ bàbá kan náà báwo ni pín tọkùnrin bóun ni ó ṣe ju obìnrin lọ. wọ́n nínú àwọn tó ń lo irú ìlànà yìí mo kanu tíra kan fẹ́rẹ́ nìkan mẹ́rin wá pé ẹ̀gbọ́n obìnrin olótọ́ ọkùnrin tó fi wá déyàn wọ́n ní bàbá wọn kú ọkùnrin tó já búrò rẹ̀ yóò tó wá gbà ju ẹ̀gbọ́n rẹ̀ tó tọ́ lọ èyí ọ̀rọ̀ ayé nìyí o kì í sọ̀rọ̀ kódà kọkùnrin ń kéré kọmọkùnrin kéré kọmọ ti ju ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ kóbìnrin tájọjọ́ mọ bàbá ọmọ ìyá fóun ti wọ fifty years ọkùnrin ó gbà lọ́kọ méjì tiẹ̀ ìbáwọn yẹn ń pèpè fún lé ni pé ọkùnrin àtòbìnrin ń gbọ́dọ̀ sọ máa ṣe déédéé ni tóbi débi ogún léèkèé ṣe lànà ọlọ́run kéde tó yẹ kí mùsùlùmí gbà ìtọ́lọ́run sọ fún wa náà ni pé lè zákárì ní sílùú hábẹ́lì ọ̀nsàyẹ́yìn ọkùnrin kan yóò máa mú lọ́pọ̀ méjì tóbìnrin bá mú. ẹni tó bá lóun wá pé bọ́ọ̀lù ń sepin yìí tó bá ní ìdí igi làwọn ó lò àbí lánàá táwọn gbélé làwọn fẹ́ lò tó ṣe lọ́hùn àbí ibi àlámọ̀rí mi náà tó ṣe lọ́hùn tó ṣe ànábì tí ó tẹ̀lé lánàá ọlọ́run tí ó tẹ̀lé lánàá ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀rí kọ́ ló ń fi ànábì kún bíi torí ẹlòmíì lè mọ ní kùránì sangili tí mẹ́ni tá a bá ṣe kùránì sọ nìkan láàmú tẹ̀lé ní òun tánà ìbá sọ ọ̀rọ̀ ànábì hadith òun nígbà lè ìsọkúsọ ni torí pé ìtànàbì sọ ọlọ́run náà ló ní kó sọ ẹni tó bá ló ń gba alukur'an gbọ́ ṣùgbọ́n òun ò gba hadith ànábì gbọ́ àbí tó bá ti takò làákàyè òun nígbà irú gba kur'an gbọ́ náà ọlọ́run ẹni tó bá ṣe ọlọ́run tó ṣe ànábì rẹ̀ tí òpin ogún bọ́lọ̀ àtànábì ṣe gbé e lẹ̀ ìtànábì gbé e lẹ̀ náà tọ́lọ̀ ń fi rán tóun lóun ò lò lànà yìí níbi ogún pínpín ni níbi irun kíkí ni níbi kátàkárà ni àti níbi àwọn nǹkan míì tọ́lọ̀ ń ṣe lálàyé fún wa. ọ̀yàtọ̀ àti ṣùdúùdà àdàtọ́lọ́ ńlá lẹ̀ pé fún lágbájá ní nǹkan báyìí òun kọjá àlàyé kò tẹ́lé òun náà ríra rẹ̀ orí pé yìí tọ́lọ̀ ń pé kalẹ̀ òun ò bá mu òun náà ríra rẹ̀ kó náà lè fẹ́nu sí ó pín tiẹ̀ bó ṣe ó fi ìdí igi pín àbófìlànà míì náà pín ó kọjá la tọ́lọ́ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ yóò rí ìlú náà rọ̀n kọ́ lè dàn fi ha irú ẹni bẹ́ẹ̀ òun fi sínú náà yóò sì máa bẹ́ẹ̀ mẹ́gbére wàláwo azábù muhin ìyá tí máa ń yẹpẹrẹ ni ó wà ń bẹ ẹni tó bá wọ kọlọ ọmọ ṣọwá lọmọ náà ẹ rí i pé níparí ìgbà tó lọ sọ̀rọ̀ ogun tán ló sọ àyà yìí tílé fi hàn wá pé téèyàn bá ta ṣe àgẹ̀rẹ̀ tí ò pín ogún bọ́lọ̀ ń ṣe gbé lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ léwu ìlà fi ń rọ̀ wá àwa mùsùlùmí Kama pataki pàtàkì pínpín ogún bákan náà tá a bá mọ tán ká wá lò ó ká lò ó kéde pé ká mọ lásán ìmọ̀ tá a bá mọ̀ tá lò ìyẹn ṣe mọ̀ àgbọ́dọ̀ lò bákan náà responsibility yìí pọ̀ lọ́rùn àwọn àáfàá àná yẹ ká máa sọ pàtàkì ẹ̀ fáwọn èèyàn kásọ pàtàkì ogún pínpín torí pé inú alukur'ani tó wà yìí àdúrà làwọn àfáàfin ń ṣe fáwọn èèyàn wọn à sọ ìtumọ̀ tó wà ń bẹ pàápàá rẹ̀ fún wọn. ààrẹ ń tọ́kọ ìṣógún ogan ní tó ń sọ fún wọn pé tá a bá fi tẹ̀sí pín ó lè da fámìlì yín rú lẹ́nu àfa ìyẹn ìtọ́lọ̀ ń gbé kalẹ̀ ni ó dàrú léyìí tẹ́yìn wá gbé kalẹ̀ ni ó wàá tún ṣe tí gbogbo abájọ kúnra lọ́wọ́ tá à ń pè pè sí pé ogún tẹ́bàá pè ìlànà ẹ̀sìn ní kẹ́ẹ̀fì pín sáàtì jẹ́ kán mọ rírì rẹ̀ bákan náà sáàjẹ́ kán mọ ewu tó wà ń bi tí wọ́n bá lò lànà ẹ̀sìn kí ọlọ́run ní wàmọ̀ ya asinláha wa rọ̀ṣúlà ẹni tó bá tẹ lọ́run tó ṣe òjíṣẹ́ rẹ̀ tí ó tẹ̀lé lánàá tó lọ́n gbé kalẹ̀ ọ̀yàtọ̀ àdà tó kọjá àlà ọlọ́run tó lóun yòdìsílì onáàrọ ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ àáfi sínú ná khalidan fiha tí ó mọ ẹbẹ gbére ń bẹ wàláwo àbáàbò mohin ìyá ẹlẹ́sẹ̀ ìró sì máa bá ẹni tó bá pè tó ń bá sọ báyìí fún wọn pé ìlànà tọlọ́n láàfin pín o tó bá láwọn ògbà kó yá fún wọn lẹ̀ nígbà tí gbogbo ẹbí wa láwọn ògbà báyìí àwa ló ọ̀ fi wọn lẹ̀ ni wọn bá láwọn ó tayọ ẹnu àlà ọlọ́run ìwọ tó ọjà àfa àtẹ́pẹ́ sí ìwọ ọgbọ́dọ̀ kún wọn lọ́wọ́ lórí ẹ̀ tó eléyìí ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀ ń pa ọ̀rọ̀ ogún ká mọ̀ pé Islam gbé lánàá kalẹ̀ tá a fi pín ogún bákan náà àwọn àfa ẹ̀sìn káwọn náà máa sọ fáwọn èèyàn ká ṣàlàyé ẹ̀ fún wọn ká lè pàtàkì eléyìí torí pé ní tá a bá wo láwùjọ ntí àwọn èèyàn tí wọ́n níkà funfun ni bẹ́ẹ̀ lórí òtí ẹ̀mọ̀ pé ìsìláàmù dá sí bẹ́ẹ̀ dẹ̀ ní à ń ka kùránì sí létí kódà tó láwọn ilé wa sọ kalẹ̀ ńlé rẹ̀ sáwọn kàtí létí tí ó ti mọ̀ sí àmì ṣùgbọ́n tí kùránì ń sọ gẹ́gẹ́ tí ń sàmì sí òun ò mọ́ lọ́kàn lọ́kàn ń ṣàdúrà fún náà ni káyẹ káyẹ mọ òfin ọlọ́run ká rẹ̀ ìkànnì òfin ogún tá a sọ yìí kọ́mọ pàtàkì rẹ̀ bákan náà òfin kátàkárà oníwà ń bẹ̀ pépé lábẹ́ kìtàbùlù bòyó láti débi bábùlù fàrọ̀ èdè bó láti ń ta nǹkan fúnra bó láti ra nǹkan bó láti yá nǹkan bó láti rẹ́ǹtì nǹkan àtàwọn òfin tó de gbogbo eléyìí ní tó ṣe pàtàkì ni torí islam tá à ń ṣe yẹn sí odindi ní ó dá sí gbogbo àlámọ̀ rí àwọn ọmọ ẹ̀dá adam ọlọ́run bọba alẹ́kẹ́ọ́lá ó ní òdùkúlù fi sílmì káfà bẹ́ẹ̀ bá tẹ̀sìn yẹn ṣe lódìndí ẹ má fi apá kan lẹ̀ ẹ má mú iye tó bá wù yín pé èyí báyìí ló wù mí ẹni tó bá ti kàn fún yín báyìí eh, ìlànà mí nílò ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí gidi inú ìlànà tó yẹ ká mọ pàtàkì òun náà ní ogún pínpín lẹ́yìn àwọn àlàyé tí a ṣe a rí pé a ti sọ. So, ogún tó nípín tí ó níye àtàwọn títí wọn ò níye àwọn kọ̀ǹdíṣàn tó dé kọ̀ọ̀kan àti ṣàlàyé ẹ̀ fún wa. àní hadith tí a kà gbẹ̀yìn fún wa náà ní hadith ibn Mas'ud tí a lè tún tún hadith náà mú wa insha Allah ta'ala. a ní hadith ibn Mas'ud ó gbà wá fi bíntín nípa ọmọbìnrin kan ọmọbìnrin tí bàbá rẹ̀ filẹ̀ wàbíntì ibn àti ọmọ ọmọ lóbìnrin àti ọmọ ọmọ ní obìnrin wà ọ́kùtìn àti ọ́kùtù pàmò sí ọ́kùtù ní àǹtí òkú. afwan àti ìdébí ibi tá a ti dúró tẹ́lẹ̀ ò ní hadithi la yarithul muslimul kafir wa la yarithul kafir musliman hadith àti dúró nìyẹn pé mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí mọ́sálà kan wá jẹ jáde pé káyé pẹ́ni tó tú okùn ẹrú lẹ̀ ní ńkọ́ tí èèyàn tó kún ẹrú ó gbọ́ kókó lọ́rùn ẹrú òun wá jẹ́ kèfèrí ẹrú jẹ́ mùsùlùmí àbí ó gbọ́ kókó lẹ́rú ẹrú òun jẹ́ mùsùlùmí ẹrú jẹ́ kíni kèfèrí ó ti kó lẹ́rú ẹrú ló jẹ́ tẹ́lẹ̀ ní. ìgbà wo lẹni tí ó gbọ́ kókó lẹ́rú ẹrú ìgbà wo máa jogún. ẹni tó mú tó bọ́ ọkọ̀ kúrò lẹ́rù ẹ̀ yẹn pé tó rà á kúrò lẹ́rù ẹ̀ tó fírì ẹ̀ tó yẹ kó ní freedom ìgbà ni yóò máa jogún ẹni tó bọ ọkọ̀ lọ́rùn rẹ̀ àyọ̀ nígbà tí ẹni tán túlẹ̀ lóko ẹrú yẹn bá kú kankan tí yóò jẹ ògùn ẹ̀ lásìkò ìgbà tí ẹrú pọ̀ tó bóyá ogun náà fi jalu wọn nípa bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àbí kò sí yẹn fún mọ́ ẹ wá mú un lẹ́rú àbí náà tiẹ̀ tí mo wá gan wọn mọ́mọ́ wọn wá túlẹ̀ ọ̀dọ̀ wọn lọ àbí lẹ́yìn ìgbà tó dọ́mọ àbí ẹ̀ ló wá kú kò níyàwó kò sí kíni kò lọ́mọ àwọn mẹ́bí ẹni tí ó dùn kó kó jogun rẹ̀ náà lẹni tí ó túlẹ̀ àbí tó yẹ pé lẹ́yìn ìgbà tó túlẹ̀ òun náà ti padà ní fámìlì tó ti níyàwó àbọ̀mọ ibi tó ti wá nípìnlẹ̀ ìwọ́n tí ò bá sí yẹn ẹni tó túlẹ̀ náà ni ó jogún ẹ̀. àwọn ni tẹ́sí wọn bá yàtọ̀ síra wọn kọ́ àwọn àìmọ̀ tọ́jú àlùjùmùhùr náà wọn àfa wa nínú àwọn àìmọ̀ tó ti síwájú lọ Imam Malik Imam ṣàfihìyù àti Abu Hanifa àwọn dúró lórí ìpìlẹ̀ àdìsí pé ànítẹ́sìn bá ti yàtọ̀ o èèyàn ní jogún ara ẹni kódà kó jẹ́ pé ẹnìkan ló tú ẹnìkejì lẹ̀. ìyẹn ni tí a ní a ní yàpá ẹnu sí. alimami Ahmad àwọn ẹni tọrọ bá rí bẹ́ẹ̀ yóò jogún ẹni yóò jogún yẹn láfi ka kìláàfù àwọn àfa lórí mọ́sálà yìí ni ikhtalafa al-ulama fi tawrith al-milal al-mukhtalifa fi al-islam mọ́sálà mi nìyí mọ́sálà ti àkọ́kọ́ lọ́dọ̀ imam ahmed ẹni tó kun ẹrú yóò ṣe kínní yóò jogún àyọ̀ àkáwá pín káwá kọ eléyìí lẹ́ka fi ṣe iṣẹ́ lórí ẹ̀ èèyàn kan kú. náà ó fi ẹni tó túlẹ̀ ẹni tó fúri ẹ̀ gbọ́dọ̀ á pé ẹni tó fúri ẹ̀ almu'tik ó fi lẹ̀. ó fi ẹni tó túlẹ̀ lóbìnrin obìnrin ló jẹ́ kó jẹ́ kó ní freedom náà bákan náà ọkọ ẹni tó túlẹ̀ náà ó fòun náà lẹ̀ ọkọ ẹni tí ó túlẹ̀ al-mu'tiqa obìnrin ló fìrì ẹ̀ òbí dọ̀mọ́lúàbí. ẹni tó túlẹ̀ yìí kò ní ìyàwó kò ní bàbá kò lọ́mọ àmẹ́bí kankan mọ́. ó wá fi ẹni tó túlẹ̀ tó fi kó lẹ́rú ó fẹ́ nìyẹn lẹ̀ àti ọkọ ẹni bó láti pín ogún yìí. ó fi ẹni tó tu lóko ẹrú lẹ̀ ìyá tó tu lẹ̀ ó fi lé atọ́kọ̀ ọ̀yá hmm. ẹni tó tú ẹrú lẹ̀ òun náà tún òun kò bí kankan tani na ó máa kó gbogbo ẹ̀ ayọ̀ ó máa gba gbogbo ẹ̀ kódà bó ṣe jẹ́ obìnrin ibi la sọ pé obìnrin náà lè jẹ́ asọ́bà tìbí kíni binafsi rogún tí ò níye obìnrin dájẹ́ fún rẹ̀ tí èsì pé òun àtẹnìkan máa jọ wà papọ̀ ẹni tó tó kún ẹrú lẹ̀ òní òjògùn bí kò sí tó kọ́kọ́ ẹ̀ náà ẹ pé ní ẹrú yẹn ń ó jẹ́ kèfèrí bí ẹ̀ǹgbà tó túlẹ̀ tán kọlọ́mọdé aráburú o kọlọ́mọ fàdánwò rẹ̀ kàn wá ó bá padà sí rí dà ó jẹ́ kèfèrí ẹni tó túlẹ̀ jẹ́ mùsùlùmí bó la sọgún yẹn. Nam sábà ti ń tí àwọn àìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta sọ ìmáàmù Abu Hanifa ìmáàmù Shafi àti Maliki onídekíní oníjogún kí náà dúró lé lórí pé kèfèrí ò lè jogún mùsùlùmí mùsùlùmí ò lè jogún kèfèrí lọ́dọ̀ ìmáàmù ahmed ńkọ́ á fún ẹni tó túlẹ̀ yìí ní ogún rẹ̀ tó ti bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ti ṣe papọ̀ ọlọ́ọ̀lá mùsùlùmí tó bá ní ká wò ó èyí tó lọ pẹ̀lú tí hadith sọ. So ló fẹ́ wà pẹ̀lú ibi táwọn jùmọ̀rù ṣe kíni ẹ̀nà wà ó pé kẹfìrí ò ní jogún mùsùlùmí bákan náà mùsùlùmí ò ní jogún kẹfìrí. náà atún wá ní khilaafu mi láàrin àfa wọ́n ní ikhtalafa al-ulama fi tawrith ahli al-milal al-mukhtalifati ní àwọn tẹ́sìn wọn yàtọ̀ sí rárá wọn wọ́n yìí ṣe mùsùlùmí o sáà náà lè jogún ara wọn kaliyahud ní yahudi yahudi ti ṣe jù wà nasọ́rọ́ àti kọ́niyó walimajus amajusi náà tá ń bọ náà tá ń bọ oòrùn walibuziyya india wọ́n ní táwọn náà ń bọ̀. ẹ̀sìn ni gbogbo wọn náà wọ́n ń sìn ṣùgbọ́n yàtọ̀ síra wọn. anítàn lè wá jogún ara wọn lákòjú ọkọ jẹ́ yẹ̀wúdí ìyàwó jẹ́ kí yẹ̀wúdí ìyàwó jẹ́ kí ni nasaraniya ọkọ jẹ́ yẹ̀wúdí yù. táwọn náà lè jogún ara wọn. والخلاف مبني على أن الكفر هل هو ملة واحدة أو ملل شتى متعددة ẹni bí tí ìyapa ti ṣẹlẹ̀ ni pé tí àwọn kèfèrí yẹn fẹ́ẹ̀tù kẹ́nà gbogbo wọn ń sìn àbẹ́sẹ̀ wọn yàtọ̀ síra wọn sábàbọ̀dọ̀ àwọn mùsùlùmí wo ni o kẹ́nà kèfèrí ìkànnì jù ìkànnì ìkànnì kírísítà ìkànnì kíníkan ṣe bí gbogbo ẹ̀ bá ti ṣe mùsùlùmí ẹ̀sìn kan náà ń pè bí ilẹ̀ yorùbá ìkan ni ọlọ́yà ìkan ni ọlọ́sùn ìkan ni ọlọ́bàtálá ìkan náà gbogbo wọn tàbá fojú ojú kanu tàbá fi wò nígbà tó yẹ ti ṣe mùsùlùmí káka gun ọgbó kíni kẹfìrí ìgbà tí náà pé gbogbo wọn náà kẹfìrí náà ni ojú kejì ni pé à bọ́ọ̀nà ẹ̀sìn jẹ́ kẹfìrí ẹ̀sìn wọn ṣe kíni ó yàtọ̀ sí rárá wọn o fàfáàbà hànàfíyà tó wà ṣàfihìyà wọ́n ní àwọn hànàfíyà àwọn tí wọ́n tẹ̀lé alimọ́dé abul hànàfi ìlànà abu hanifa àtàwọn tẹ̀lé alimọ́dé abu ṣàfihì ìlànà ìmáàmù ṣàfihì. wàríwáyàtò lè hànábìlà àti ọ̀rọ̀ kan tó wà lọ́dọ̀ àwọn tán tẹ̀lé ìlànà alimami ahmed mélòó la kọ́ báwọn mẹ́ta àbí ká fẹ́ méjì àtààbọ̀ torí pé ọ̀rọ̀ kan ti wọn ẹ̀gbọ́n tún lọ́rọ̀ mi. àwọn sọ pé ní anel kúfúrọ́ millatun wahida ìlànà kan náà gbogbo kèfèrí ẹ má pọ̀ wọn ìlànà kan náà ni wọn fàálà abal kọ́ọ̀l yatawarathul kufar fima bainahum lọ́dọ̀ tí wọn àwọn kèfèrí wọn ṣe kí ni. wọn jogun ara wọn lágbèjúwe ọkọ ó jẹ yehudi ìyàwó jẹ́ nasaraniya ọmọ jẹ́ kínní bùsíyù àbí àlùmọ̀júsí àwọn abọ̀rùn ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀tọ́ àjọra fún akátún fi kún bóyá ọmọ obìnrin náà òun jẹ́ bùsíyà mẹ́rẹ̀ ni ẹ̀sìn mẹ́rin náà ń ṣe àwọn tààtọ̀ yà àwọn hànàfí àtọ̀ ṣàfihàn àtọ̀nà kan ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn hànàbílà wọ́n gbà pé nígbà tó yẹ ti ṣe mùsùlùmí ẹ kí ni gbogbo wọn dúró lé lórí ẹ̀sìn kan náà ni bí ẹlẹ́sìn kan náà gbogbo wọn tó bá sì jẹ́ kan náà kí náà ṣe wọ́n jogun ara wọn. fàálà hadha alqawl yàtàwárà tulkufar fi mà bẹ́yìn náà wọ́n jogun ara wọn wàlọ́ sálàfàtì àdìyà nùhùn kó nítorí pọ́lọ́ ni wàlẹ̀bí na kafaru, bàdún áwòlìyá ò bá àwọn kèfèrí náà mọ bára wọn ṣe ṣé kèfèrí jù wá ni àbí kèfèrí bọ́gìbọ̀pẹ̀ pé kò sí tó kàn wá kankan mọ bára wọn ṣe bóun náà ṣe pin gan ẹni bá wọn pin àwọn náà kàn mọ bára wọn yí àyà ìlú mọ́tí àlàyé àbájá tó ń gbé yẹ̀wò ni torí kò sí tó kàn mùsùlùmí bẹ́ẹ̀. bàbá rò pé ní lágbèjì ẹ̀rẹ́ ọkọ jẹ́ jẹ́ ni, lè sọ̀rọ̀ níyà ọmọ kan jẹ́ màjùsíyù ọmọ kan jẹ́ mùsùlùmí tí mùsùlùmí ló kàn wá pé wọ́n fún wẹ́lẹ̀ kò sí tó gbà ń bẹ̀ ẹ̀ ń bẹ́ẹ̀ máa wò ó má ṣe pin ní ìgbà tí ti gbà ń bẹ̀ kò sí tó kàn wọ̀ àwọn gbà pé ní àwọn ìlànà gbogbo ó kọ̀ ìlànà kan náà ni wọ́n tó bá ti wà ní ìlànà kan náà ayẹ́pẹ́lẹ́ dógún ara wọn. fàlẹ́ ayàtọ̀ àmọ́ nítorí pé ayàtọ̀ àkà fúnra wà pé àwọn kèfèrí ẹ̀jẹ̀ kẹjọ máa ń ṣe ẹni ayàtọ̀ kó gbogbo ẹ̀ sínú kò pín péyàn kèfèrí báyìí àwọn báyìí ẹ̀kọ́ ti pa gbogbo wọn pọ̀ sójú kan. fàlẹ́ ànàtà orí ìsàlẹ̀ àkọ́rì jẹ́ àfi kìtàbìlá wàhùwà àm fàlẹ́ yẹ afwan falyabqa ala umumi à ń torí pé kéèyàn kí aládùúgbò jogún ara wọn eh, ẹbí sẹ́bí ká jogún ara wọn nǹkan tó lọ́n sọ ni ní káyà fílẹ̀ bẹ́ẹ̀ tẹ́pẹ́ bí ni wọ́n tẹ́sìn wọn tó yàtọ̀ tó fún ẹ̀ṣẹ̀ mùsùlùmí àáka gbogbo ẹ̀kún ẹ̀sìn kan. wàfà àbálì màlìkì yàtú alimọ́mù màlìkì àbọ̀n àtọ́tẹ̀lé lánàá ìmọ̀mù màlìkì à ń lọ sí pé ilà anel kúfúrọ́ sàlátù mílàlì á ní kúfúrù ẹ̀sìn mẹ́ta ni ìlànà mẹ́ta ni fàlìyẹ̀wùdíyà mẹ́la ẹ̀wọ́n bá màlìkí àlepin o fàlìyẹ̀wùdíyà tó mẹ́la judaism àbí judaism náà kọ́lá ń pò wọ́n ẹ̀sìn kanu wànàsàlàníyà tó kìrìsẹ́nìtì mẹ́la ẹ̀sìn mínu ọbàkíyàtò kúfúrú mílàtò wáhìdà arábíbọ́gbíbọ̀ pẹ̀ màálù náà ń bọ́ ní òkè làwọn ń bọ́ ní táwọn òtẹ́ ẹ̀ lọ pé àwọn ẹni tẹ́rà kan gbogbo ẹ̀yìn á sí wọn ní kíní ẹ̀sìn kan. yà á náà yẹ jùmọ̀ ọ̀hún ànáwọn láà kìtàbù láhùn torí báwọn ẹ̀yìn láà láhùn afọ́n torí báwọn ẹ̀yìn ò ní tẹ́rà àwọn tán ní pé wọ́n ní ẹ̀yọ kọ̀ọ̀kan ẹ̀sìn kan nẹ̀sọ̀ràníyà ẹ̀sìn kan àwọn yòókù tán ní tíra ńkọ́ àwọn màlìkí àyẹ̀ já tó wọn sójú kan. àyẹ̀ wọn ní màlìkí yàrá wọn ń tẹ̀lé ń bì láti kọ àfọ àpẹwà kógún àtikọrin àti mùsùlùmí ní ẹbí ní ó máa lé kíni ó máa pè fún. wọ́n ní obìnrin wà á kọ́ọ̀lù bẹ́ẹ̀sì lórí ọ̀rọ̀ táwọn màlìkí aṣọ yìí fàlà yẹ́rìfùlì yẹ̀wùdí yú mínà nàṣàrání jù ò ní jogún kíni kìrìsìtẹ́nì kí ló sọ lórí wọn á nítorí pé ẹ̀sìn wọn ò yàtọ̀ wàlàákì nàṣàrá náà ní nàṣàrání náà ní jogún yẹ̀wùdí bóyá pàtì àwọn ni wọ́n ní bóyá ọmọ àti bàbá ni ìkan jẹ́ jù ìkan jẹ́ kírísẹ́t wọn ní jogún ara wọn lọ́dọ̀ màlìkíyà lọ́dọ̀ àwọn tá a lọ síwájú kí náà ṣe wọ́n jogún ara wọn nítorí pé kúfúrú ẹ̀sìn kan náà ni. Nam. ani ní wàlá ayẹ́rì tó àdúhùmọ́ mínà lùwàsá ni. Bẹ́ẹ̀ ni kọrin yóò ní jogún bọ́gí bọ́pẹ̀ kò ní jogún àwọn tó ń sin eré kò ní jogún àwọn tó ń bọ òkè tó ń bọ odò bẹ́ẹ̀ ni júù náà ní kíni kò ní jogún wọn àwọn náà ti ní jogún tiẹ̀ náà nítorí kíni nítorí kíni àbí ní jogún ara wọn wọ́n gbà pé ẹ̀sìn wọn ṣe kíni ó yàtọ̀ ẹni fàṣọ́ra dọ́bí tòlùmílá wà wùjúdì kìtàbí máa wà àdáfi wà ádámi wùjúdì ẹni ayẹ pé yẹn tá a fi máa mọ̀ pín ẹ̀sìn lélẹ̀ gẹ́gẹ́ màlìkí àti gbé kalẹ̀ ó ní ìnítìrà àtà ìnítìrà ayẹ pé àwọn tá a bá ti pẹ́ nítìrà mùsùlùmí anítìrà ẹ̀sìn ni àwọn yahudi ńkọ́ wọ́n ní wọ́n láwọn ní tí wọ́n tẹ̀lé ni o àwọn nàṣọ́ra náà ni wọ́n tẹ̀lé ẹ̀hẹ́n àwọn ẹni tẹ́ra àwọn tó wà nínú apá ogun ọjọ́ sójú kan àwọn náà lè kí ni. ayé pé nígbà táwọn màlìkí yà sọ yìí Eh, ẹni tí ń bọ oòrùn àtẹni tí ń bọ odò ọlọ́sùn ara wọn àbọ̀ ara wọn ẹlẹ́jogún ara wọn àti pé àwọn wà ní kàtígórì àwọn ẹ̀sìn tí ò ní tíra pé ẹ pé gbogbo ẹ̀ sọ pé ẹ̀sìn ni wọ́n ń ṣe o ẹ̀mọ́sàn àfa àgbọ́yò lọ́ni àtẹ́sìn ti ẹ̀pẹ́ márùn ìtẹ́njẹ́sìn lọ́dọ̀ ọlọ́run wọn ni islam báwọn lọ pé wọ́n ní lánàá tí wọ́n rìn kò míì pé wọ́n ń tẹ̀sìn wọn ìyẹn tẹ̀sìn o islam nìkan ní náà lẹ̀sìn tọ́lọ́ ń fọwọ́ sí ọlọ́ni wà máa ń yẹ tẹ̀lé gáírọ̀ islam dínà ẹni tó bá wá ìlànà míì tó ló ń tẹ̀sìn míì tó yàtọ̀ sí islam fàlà ń yọ kọ̀bálà mi o àní ni àní gbà lọ́wọ́ ẹ̀ ní wọn á nu sọ́tọ̀ wọ́n wà fìlẹ̀ áàkìrọ́ ti mìíràn ẹ̀lẹ́kọ́ sírí ni tó bá dọ̀rùn yóò máa bẹ nú àwọn ẹni òfò kọ́lọ́mọjà sófò. àwọn abákan sọ pé káte ní nǹkan ṣẹlẹ̀ láàrin tiwọn náà nẹ́fí sọ wọn sọ pé èyí tí wọ́n ń ṣe ẹ̀sìn ni. náà ó di mọ́ ẹ̀ mọ́sáàbù mélòó àbí ẹ̀ mọ́kùnfù mélòó la níbẹ̀ méjì alákọ̀ọ́kọ́ ni ti èyí tí àwọn hànàfíà àtàwọn ṣàfihàn adólérí àti rìwáyà kan lọ́dọ̀ alimami ahmed tí wọ́n ní gbogbo ìlànà tí ìbá ti ṣe islam mi ńlá tó ń fàáhídà ìlànà kan náà ni wọ́n kájọ wọn bára wọn yí wọ́n bá kú fúnra wọn kájọ wọn pín nǹkan láàrin ara wọn. ìlànà kejì ní táwọn màlìkíyà sọ kí làwọn sọ wọn ní ẹni tó bá ti ní tíra àwọn ti dá dúró lẹ́bí ìlànà ẹ̀sìn kan ẹni tí ò bá ní àwọn náà dá dúró ayé pé yahudi àti nasọrọ wọn ti yàtọ̀ sí ara wọn lè jogún ara wọn kò yẹ kó àwọn méjèèjì náà náà lẹ́sìn. bákan náà bọ́gí bọ́pẹ́ àti yahudi wọn lè jẹ́ kínní wọn lè jogún ara wọn àwọn bọ́gí bọ́pẹ́ àwọn tó ń odò àwọn tó ń náà wọn lè tara wọn. náà wàsáàbà imaamu ahmed imaamu ahmed wàásọ pé ní ilẹ̀ anel kúfúrọ́ milalun muta'addida wọ́n ní kúfúrú tẹ̀rí ìlànà tó pọ̀ ní fàlàyẹ́rì tó ahlu kulli millati minal millati ukhra onílànà kan wọn náà lè jogún ìkejì. وكأن ضابط الملة على هذا القول هو النحلة. أني أنت إمام أحمد táwọn dúró lé lórí ọ̀rọ̀ yìí ni pé níhìlá ṣé ìlànà làwọn wò ìlànà pé ìlànà tẹ̀ táyà tó ṣe léyìí ṣé làwọn yìí ń bọ́ à ń bọ́ òrùn ni àwọn eléyìí ń kọ́ à ń bọ òṣùpá àwọn eléyìí kọ́ à ń bọ eré ẹ̀sìn yàtọ̀ síra yín kí làwọn màlìkíyàwó àwọn tíra àtàìní tíra imam amadu wo ìlànà tó bá ti ń lò máa kọ́t ìnáfàr an wujudil kitabi wa adami sani tíra àbọ̀ ní tíra mọ́ mamadu wò yó kí wọ́n á ní ẹ̀rí tí mọ́ mamadu dó lé lórí lánàá bí ní láyà tàwárọ̀ alòmí látẹ́yìn ní ṣàtà àwọn tí lánàá wọn bá ti yàtọ̀ wọn ní jogún ara wọn. wàá bá wà kọlù rọ́ọ̀jì lè ha bàl ní ọ̀rọ̀ gbẹ̀yìn yìí òun náà láàbẹ̀ káàkó ètò ṣe kíni tó tẹ̀ wọ́n. alẹ́ bí náà fún fìtàwárọ̀ bẹ́ẹ̀ ní alìmí látẹ́yìn torí pé àdìsí yìí òun ló ti kílẹ̀ gbogbo ẹ̀ nọ́ọ̀sù ni tí ò ní rújú kí ló adé ti sọ ó ní àwọn alùmílà tó iná tí lánàá wọn bá ti yàtọ̀ àwọn méjì síra wọn tí lánàá wọn yàtọ̀ bàbá àtọmọ ni ọkọ àtìyàwó ni wọn lè ṣe kíni wọn lè jogún ara wọn. ọ̀lẹ́ anakula milati la mọ̀wálátà báyìí huma ọ̀bẹ́ iná milati okoro à ń torí pé onílànà kan wọ̀nyí bó nílànà kejì ṣe wàlá ti fákọ̀fì dín ẹ̀sìn wọn papọ̀ falamiyẹ́rì tó bá àdúhùn bá àdọ́ kàlí mùsùlùmí náà máa lè kó far ẹnìkan ò lè jogún ẹnìkejì gẹ́gẹ́ bí mùsùlùmí táwọn kèfèrí. وأما عمومات النصوص في التوريث فهي مخصصة بمخصصات أخرى أنا أرى ما يريد تقول دين دي pé àwọn kèfèrí ìlànà kan náà ni wọ́n lẹ́yìn tó gbá lónìí di ẹ̀rí mi tó tó wá specialize ó tó wá sàdáyẹrí ẹ̀ falamtẹ́bù kọ́ alá òmù mi hà á lè lólódì di bẹ́ẹ̀ mọ́. àìpé ní mo kí fún àáfàá lọ mẹ́ta lórí bí ìlànà ẹ̀sìn bá yàtọ̀ láàrin àwọn tó ń ṣe mùsùlùmí náà àwọn ẹ̀sán fojú wo pé gbogbo ìlànà tí èsì Islam kákàrán sójú kan náà kankan náà ni wọ́n tábà fojú yẹn wò wọ́n àyíká bá pẹ́ ní kankan náà àwọn lè máa jogún ara wọn. àwọn míì fojú wo pé ní àáwòsàn fún wọn tíra àbọ̀n èyí tó bá ní tíra ìlànà kan èyí tó náà tó ní tíra ìlànà míì àwọn tán ní wọ́n ti wò ó pọ̀ tó àwọn iná ìlànà kan. lọ́dọ̀ àwọn tó rí báwọn àwọn títíra wọn bá ti yàtọ̀ síra wọn wọn ní dégínní àní jogún àti tí wọ́n bá papọ̀ nìkan ni wọ́n jẹ àbáwọn tí àbá ní tíra ẹ̀hán jogun ara wọn kódà kíkà máa bọ odò kíkà máa bọ òkúta bẹ́ẹ̀ ni lànà kẹta pé gbogbo ẹni tó bá ti ń tọ́ lànà tó yàtọ̀ sẹ́nì kejì láti yàtọ̀ síra wọn ẹ̀ lè jogun ara wọn wọ́n ní sí gbẹ̀yìn yìí òun ló bá hadisi mu tí ìsìnkú wa ẹ pé ní àwọn àfáàmọ́fẹ́ ká mọ nǹkan mí nínú ẹ̀sìn ni wàyí ládé ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ò sí ni kò kan wà wọ́n tẹ̀lé tẹlẹ́sìn ẹni títẹ̀ kàn wá láàrin wọn lẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí pẹ́ẹ́pẹ́ ẹni tí ó yẹ kó jogún rẹ̀ bẹ́ẹ̀ àbá rẹ̀ bẹ́ẹ̀ àyà rẹ̀ nìyẹn jẹ́ ẹni tí èsè mùsùlùmí tí mùsùlùmí ló kàn wá pa ọ̀ní jẹ́lu ogún yìí o torí pé ẹ̀sìn yìí ti fi kíni ẹ̀sìn yìí ti yàtọ̀ wọn náà rárá tí wọ́n àkàbí ká tún lẹ́kọ̀ọ́ ń pa bóò láàrin tiwọn náà ni ṣùgbọ́n yóò kàn wá lọ títí torípé ìsìláàmù nìkan náà nìlànà. náà káwá lọ́nu hadithi abdullahi ibn Masoud. abdullahi ibn Masoud. ó mú ọ̀rọ̀ kan wá fún wa gbogbo ìgbà ọ̀rọ̀ kan nípa èèyàn tó kú tó fọmọ obìnrin lẹ̀. ẹ bá kọ́kọ́ tóbi káyọ̀ rí èèyàn tó kú tó fi ọmọ obìnrin lẹ̀ kó tóbi. wàbíntò ebìnrin wàbíntò obìnrin ó fi bíntò obìnrin lẹ̀ ọmọ ọmọ obìnrin. وأخت bákan náà ó fi àǹtí lẹ̀ amẹ́ta tó fi lẹ̀ yẹn obìnrin ni wọ́n ọmọ rẹ̀ obìnrin àti ọmọ ọmọ rẹ̀ obìnrin àti ọmọ ìyá rẹ̀ lóbìnrin ó ní kọ́dọ̀ nàbí yìí sọ̀rọ̀ sọ́lá adájọ́ báyìí ní ibùnẹ́tì nẹ́sì anábì fún ọmọ obìnrin ní ìdajì jẹ́mọ́ nítorí kí ní òbí gbàdájì ogún torí pé òun nìkan ni aróbìnrin ni àbá aróbìnrin ni ẹ̀sìn lóun nìkan ni ayọ̀ ikú obìnrin táárí yóò tó tiẹ̀ ọmọ ọmọ lòun òun nìkan ni ọmọ tó kú bí lójóbìnrin. báyìí bá ṣe rí òun nìkan lóbìnrin àwa rí ọmọ ọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ètè mùsùlùmí òun nìkan ló láti máa kà pé tí ètè mùsùlùmí ò wíwá rẹ̀ bí aláìsí níbi ọ̀rọ̀ kíni níbi ọ̀rọ̀ ogun bí aláìsí kò ọmọ ọmọ lóbìnrin èlò náà wọ́n gbà àkọ́sẹ́ yóò ẹ́ yóò gbà ọmọ ọmọ lóbìnrin ẹ́ yóò gba one over six anabi fún ní one over six check milata solosain atọ́fúnra ń jọ òkú ìjọba bá rọmọ obìnrin kan tó bá gba half awa rọmọ ọmọ ẹyọkan náà jẹ àbájẹ ẹyọkan lọ àwọn gba kínní one over six yóò fi jẹ solosain. ẹ̀ẹ́dẹ̀dẹ̀ bá wo ogún yìí náà sábà pé sùlùsẹ́yìn sábà pé sípìnlẹ̀ ẹ̀rí pé sábà kó mọ́ ẹ méjèèjì sùlùsẹ́yìn ni ó jẹ. àǹtí ń kọ́ kẹ́nà àǹtí ó gbà ń bí. wàmọ̀ abákè ànábìyí tó bá kù falẹ̀lẹ̀ ọ̀h á fún àǹtí òkú ní obìnrin ọmọ ìyá rẹ̀ lóbìnrin láàfúnni tó bá kù ẹ̀já òkú ṣe yóò ṣẹ́kù báyìí abá ti lọ jìnà jù náà asúlù ogún yìí èèlò ni ẹkú jẹ́ títú àti títú lọ́nà ẹ̀ six nine six. ọmọ obìnrin tí ó mu half èèlò ni ó mu three ọmọ ọmọ tó mu one over six èlò ni ó mu yóò mu one plus one three plus one four èlò ló jẹ́ nu six ó jẹ́ ti ó jẹ́ èlò ló jẹ́ nu six four nínú six èlò ni two third two third ayọ̀ a ìlànà pé tabatẹ́ tó mú ní parẹ́ tó wá mú one over six akọ́rẹ́ tó Af, half àti tó mú one over six gbogbo ètò gbogbo rẹ̀ bá wò jẹ́ two third nìkan yóò ṣe kí ni yóò kò sí. iye tó bá ṣẹ́kù láwa fún al-ukht èlò ló ṣẹ́kù báwọn. àyà two nam a ní ọmọ ìyá lóbìnrin ó jogún tó bá ṣẹ́kù ẹni tó bá sì di ogún rẹ̀ ò bá níye tẹ́ pé tó bá kù ní ó jẹ kí là ń pè wọ́n akọba àfẹ́bùtà àfíìbù ni wọ́n obìnrin náà wá wà ń bẹ irú eléyìí là ń pè ní àlà asọ́bátú mà àlè gáyè yóò mọ wáyé láàrin ọmọ obìnrin òkú àbọ̀mọ ọmọ obìnrin òkú àti ọmọ ìyá ọmọ bàbá òkú lóbìnrin àbọ́mọ bàbá òkú lóbìnrin irú ẹ̀ nílé yóò ti máa wáyé abárọ́mọ obìnrin òkú awárí kíni ọmọ ọmọ obìnrin òkú awárí àǹtí àǹtí òkú bóyá ọmọ yọmọ bàbá ni àbọ́mọ bàbá ẹni tó jóbìnrin yóò máa jẹ́ asọ́bà máa lẹ̀gẹ́ ìfáwọn ọmọ àbọ́mọ ọmọ yẹn tí nǹkan bá ṣẹ́kù yóò dọ́dọ̀ rẹ̀ tí ò bá ṣẹ́kù kò sí nǹkan tí ó gbà. ẹja fún alákọ̀júwe mi èèyàn kò fi ìyàwó lẹ̀ ìyàwó ẹtún mọ́sálẹ̀ àfa kálíwá rẹ̀ ó fi ìyàwó lẹ̀ àti ìyá àti ọmọ obìnrin kan. àti àǹtí àbí ká ní ọmọ ìyá rẹ̀ lóbìnrin ó lè jẹ́ ẹ̀gbọ́n sí ó lè jábúrò sí. ayọ̀ a bá wá fẹ́ pín ogún yìí lóò láṣẹ pin èlò níyàwó gbà àbọ̀ anas one over eight nítorí kíni torí pé òkùtì lọ́mọ obìnrin obìnrin kan one over eight èlò níyàwó gbà àfa àbùkàbíir one over six nítorí kíni torí pé fọmọ ọmọ obìnrin tó jẹ́ ẹyọ kan enunogba fábọ̀ àṣẹ. wọ́n ní bá <laughs> ọmọbìnrin kan Abu Usman ọmọ ọgá af nam ọ̀nà bá tún. Eh, ẹni tó wá jẹ́ ọmọ ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ lóbìnrin kọ́ ilé ló ń gbà eh? ẹ́ ní tó bá kù ẹ̀yà òbí ayé wa ṣẹ́kù àbí kò ní ṣẹ́kù. náà ní tí ó jẹ́ pínlẹ̀ ẹrú ogún báyìí èèlò ni ẹ̀ wò pa ní eight àní six àní two èèlò ni gbogbo ẹ̀ lè lọ́nà ẹ̀ twenty four àbí ìyàwó tó jẹ́ one over eight nínú twenty four èlò ní tiẹ̀ ó jẹ́ ó jẹ́ three ẹ̀kọ́ three tó wá jẹ́ bẹ́ẹ̀. Hmm. ìyá tó jẹ́ one over four one over six nínú twenty four èlò tí ó jẹ́ ó jẹ́ four. ọmọ obìnrin tó mo jẹ ẹ́ half yóò jẹ twelve àbí. àyà elu gbogbo ẹjẹ bẹ́ẹ̀ èlò gbogbo ẹjẹ nineteen ajẹ́kó sẹ́kù àbí níbo ni ó kú mọ lọ ẹ yóò mọ lọ́dọ̀ àǹtí òkú abọ́mọ ìyá òkú lóbìnrin yóò jẹ márùn tó sẹ́kù tó bá jẹ́ lógún ìlànà pé ní àlàáfọ́ bá tú mọ ẹlákòóso yé àbí òye ẹ òye ká fún alápèjúwe mi náà èèyàn kú ó fi ìyàwó mẹ́ta lẹ̀.

ó fi àwọn ọmọ ọmọkùnrin méjì lẹ̀. ó wá fi àwọn àǹtí àbí àwọn ọmọ ìyá lóbìnrin mẹ́ta lẹ̀ náà a ní ìyàwó mẹ́ta ọmọbìnrin mẹ́ta ọmọ ọmọbìnrin méjì ọmọ ọmọkùnrin méjì àti àwọn ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin mẹ́ta náà abu abdulrahman èlò níyàwó gbà ẹ́ ọ̀nà bá yẹ ti nítorí kí ni abu halima èló làwọn ọmọ gbà àwọn ọmọbìnrin mẹ́ta ẹ́ àwọn obìnrin mẹ́ta tó bá three. babalọ́lá èló làwọn ọmọ ọmọbìnrin méjì ó gbà àwọn ọmọ ọmọbìnrin méjì. ọmọ ọmọbìnrin méjì àwọn òsìnkú tó bá ṣẹ́kù ráàbù kẹfì àwọn onígbà àwọn ọkùnrin ń kọ́ ẹ́ tó bá ṣẹ́kù àbí ok tó bá ṣẹ́kù ẹ̀ anábìnrin ẹ̀ fún àwọn ológun ló kú èyí tó bá ṣẹ́kù ọkùnrin tó bá nẹ́ẹ̀sì oṣù lọkùnrin tó tuntun tó bá ṣẹ́kù ẹja kọ sí àti òun bẹ́ẹ̀ ṣẹ́kù ẹ̀kọ́ sí. àwọn àǹtí ń kọ́ àbọ̀ ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ lóbìnrin mẹ́ta kí lógún tí wọ́n àwọn oníṣẹ́ kí ni wọ́n ní gbà ẹ̀pá ń sọ lẹ́ẹ̀kẹ́ pé àwọn ọmọbìnrin àti àwọn àǹtí òkú ló bá pàdé ètò bá tẹ́ pàdé but kò lọ́ńbì torí pé ọkùnrin tó tiẹ̀ tó ṣíwájú wọn ṣe kí ni ó wà òun lọ́mọ ọmọ ìdàbẹ̀ ká gbóyè ń béèrè èyí tá à ń sọ ní pé tó yẹ pé ọmọ obìnrin ó wà àárọ̀kùnrin mímọ̀ ju kíni lọ ju àwọn ọmọ ìyá òkú lóbìnrin lọ ìgbà iná ọmọdé àlẹ asọ́bá máa lè gẹ́gẹ́ ṣùgbọ́n bí yàrá ọkùnrin tó náà jọmọ ọmọ ọmọ kan lòún jẹ́ ni tí nǹkan bá tẹ̀ sẹ́kù ọ̀dọ́ ètò ìjọmọ ọmọ ní ẹ̀kọ́ kọ́ lọ torí pòpò ìjọmọ ó síwájú ipò ìjọmọ ìyá asọ́fún àńjọ́wò pé àbùnú wà ó kí ni lọ òkú wà lọ ìjọmọ ju kí ni lọ ojú ìjọmọ ya lọ kódà ojú ìbú wà lọ náà àáwọ̀ afún báyìí nígbà tá eight àti three kílẹ̀ ká fi ṣe ìpínlẹ̀ twenty four àbí twenty four náà àwọn ìyàwó tó mú one over eight nínú twenty four èlò tí wọ́n jẹ́ three. àwọn ọmọ obìnrin táwọn mú ẹ̀rọ tí wọ́n jẹ́ sixteen ọmọ tó tọ́jú àyà àwọn mẹ́ta fẹ́ pín nǹkan sixteen táwa fẹ́ fàágùn lọ láti lọ adìsí ọ̀rọ̀ mathematics ibi tó ti wọlé nù. náà àwọn ọmọ ọmọ lóbìnrin ń kọ́. àwọn ọmọ ọmọ lóbìnrin ńkọ́ kí làwọn jẹ wọn àlè jẹ kẹkẹ mọ́ torí pé táwọn ọmọ obìnrin bá ti kó tu tọ́ọ̀dù kò sí ìrọ̀fọ́ ọmọ obìnrin mọ́ àwọn ọmọ ọkùnrin tí nǹkan bá ṣe kọjá ó jẹ́ nineteen nineteen ó five lẹ̀ five tó ṣẹ́kúnlẹ̀ yẹn àwọn náà ni àwọn ọmọ ọkùnrin ọmọ ọmọ ọkùnrin mẹ́mu five àwọn òpin ni àwọn ọmọ ọmọkùnrin àtọmọ obìnrin ipò kan náà nájọ wa àwọn ọmọ ọmọbìnrin náà bá wa pọ̀ wá jẹ́ pé ọmọkùnrin ọmọ ìyá wọn lọ́kùnrin ẹ̀sìn kínní wọ́n foríire bá wọn lọ ni, là ń pè ní kínní àlàáhù sàáìd nájọ wa pin àìkú márùn-ún yẹn jọ pin àbí àyà sábà pin láàrin wọn mélòó la pin sí wọn mélòó ni wọn bẹ́ẹ̀ àwọn mẹ́fà tó kọ́ àfẹ́ràn ọkùnrin ní méjì àpá obìnrin lẹ́yìn ọ̀kan bí àlàyé eléyìí bí ó ti ṣe lọ rẹ̀ mo lérò pé yé wa àbí òye ẹ́ òye. ayiwa ẹ̀yẹ kò yé wa so ibi láti mọ̀ pé a ní àlẹ́ asọ́bà mẹ́ta àlàáfáwátú bìnẹ́f a ní ọkùnrin nìkan ní nǹkó sínú bàbá bàbá bàbá ọmọ ọmọ ọmọ ọ̀nkù ẹ̀bọ̀dá tó ẹ̀kọ́ tẹ́yìn bá dá wọn lè gba ògbóògùn gbàmí èyí táwọn ẹ̀tẹ́ wọn gba ìpè tí wọ́n bá gbà tán yóò tẹ̀kù sọ́dọ̀ tí wọ́n. àwọn ní àlàáfáwátú bìlgẹ́ẹ̀lì àwọn ènìyàn máa báwí ọmọ òkú lọ́kùnrin àti ọmọ òkú lóbìnrin ọkùnrin ọmọ gba méjì òun ọmọ gbẹrọ kan àbí ọmọ ọmọ òkú lọkùnrin àti ọmọ ọmọ òkú lóbìnrin irú ẹ̀ ló ṣẹlẹ̀ níbi tí èyí ti asọ́bàtà pín bíi àlà asọ́bàtú bèlègẹ́yìn àbí bọ̀dá òkú àti àǹtí òkú ìyẹn ni àlà asọ́bàtú bèlègẹ́yìn àlà asọ́bàtú bèlègẹ́yìn ọlọ́àrin ọkùnrin àtòbìnrin ń ṣẹlẹ̀ ọkùnrin ọmọ ọmọ lọkọ méjì obìnrin ọmọ ẹyọkan ọ̀nà tó tún máa ń ṣẹlẹ̀ ní ọmọ ọkùnrin àti ọmọ obìnrin àbọ̀ ọmọ ọmọ ọkùnrin àti ọmọ ọmọ obìnrin àbí ọmọ ìyá ọmọ bàbá fókù lọkùnrin àti ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin tàn tó wá fẹ́ jogún ọmọ ìyá wọn ń sìn lágbèjúwe tàn kan jẹ́ ọkùnrin tàn kan jẹ́ obìnrin ọkùnrin ọmọ gbà lọkọ méjì tóbìnrin àbọ̀ tó wá fẹ́ jogún ọmọ bàbá wọn tàn kan jẹ́ ọkùnrin tàn kan jẹ́ obìnrin ọkùnrin ọmọ gbà ìlọ́kọ méjì ti obìnrin ìyẹn là ń pè ní aláwọ̀ asọ́bátú gbèlọ́gà yìí ẹ̀kọ́ rẹ̀ já fún alákòjú rẹ̀ kan. náà káwá tó kọ yìí tán ẹlẹ́ẹ̀kẹta ní aláwọ̀ asọ́bátú máa lẹ̀gà yìí ìyẹn ní mọ̀tẹ̀ láàrin ọmọ òkú lóbìnrin àti ọmọ ìyá òkú lóbìnrin ọmọ ìyá ọ̀run àbá àbọ̀mọ bàbá nìkan àbí ọmọ ọmọ òkú lóbìnrin àti ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin fòkù àbí ọmọ bàbá nìkan nam bí a kàtẹ́ má pèjú mẹ́tẹ̀ẹ̀ta wa káfíń yẹ parí ẹ̀ lẹ́nu ìbí ìfẹ́ ńlá ìtara náà alákọ̀ọ́kọ́ èèyàn kú ó fi ìyàwó lẹ̀ náà ó fi ìyàwó kan lẹ̀ ó fi ọmọ ọkùnrin méjì lẹ̀ àti ọmọbìnrin mẹ́ta. àbí ọmọ ọkùnrin ẹ̀ẹ́dá lọ yìí ló máa gbó street àbẹ̀kọ lọ. náà kí ni ìyàwó yóò gbà? ẹ́ one over eight ó Oh yeah? kíni ọmọ obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yóò gbà ẹ́ Abdullah nítorí kíni ìtọ́ bá ṣẹ́kù torí kíni ọ̀fi ní ìtọ́ bá ṣẹ́kù náà gbà. ayọ̀ àtọ́rí pé àwọn afọ́fà ti wà pẹ̀lú wọn ẹ̀kọ́ta ní tóbìnrin bá dádúró agbẹ̀tù tọ́jú tó gbọ́ ọkùnrin ọmọ ìyá wọn ti wà pẹ̀lú wọn so eléyìí là ń pè ní àlà afọ́fà tún bìlgẹ́yìrì ayé kó mélòó làákùn gbogbo yẹn sí mélòó làákùn sí o àbá ètò sí mélòó ni éètì náà la ní éètì nìkan làákùn sí sáyẹn àwọn bá mú wà nínú éètì okùn sẹ́mi afẹ́ pé sẹ́mi láàrin ọmọ ọkùnrin méjì ọmọ obìnrin mẹ́ta àkọ́kọ́ orí mélòó ni wọ́n bẹ̀rẹ̀ ẹ́ orí mélòó ni wọ́n. márùn ni wọ́n rí àáka ọkùnrin ní méjì àáka obìnrin ní ẹyọ ọ̀kan gbogbo wa jẹ́ mélòó ìgbà tí ìyá wọn ti mẹ́yọ ọ̀kan àbí yá ìyá wọn ìṣẹ̀kọ́ bóyá ìyàwó bàbá wọn àlùmí ìyàwó ti mú ẹyọ ọ̀kan mẹ́rin ló kúnlẹ̀ fẹ̀mí bóòlù àwọn kan láàrin wọn àyíkọ́ àwọn ọkùnrin méjì yẹn àwọn afáàn ní méjì méjì ẹ̀kọ́ méjì méjì tó wájú tiwọn yóò jẹ́ fọ́. àwọn obìnrin yà bá wọn ní ẹyọ kọ̀ọ̀kan ọgbẹ́ àbí òpé kí ni a ti lè zakar nítorí hafẹ́lẹ̀ òǹfàyẹ́ yìí bẹ́ẹ̀ sì gbélẹ̀ nípa láwọn kan kígbe fúnlẹ̀ pé bóòlù àwọn ọkùnrin ti lé méjì tókùnrin ọgbẹ́yọ̀ kan ìdájọ́ ọlọ́run kọ̀ọ̀kan nọmba ẹ̀yin fẹ́ máa ọ̀pọ̀ṣẹ̀ ọlọ́run ló mọ̀ nǹkan péjú alaysa ní tó dáa fún wa lọ́run pé kalẹ̀ fún wa lẹ́yìn náà ọkùnrin ló ṣe wàhálà lọ obìnrin nígbà tẹ gbé nǹkan ńláńláńlá lọ òun gbalẹ̀ ọkọ rẹ lọ ọkùnrin ló mọ mójútó àwọn nǹkan ọkùnrin ń rọ ọbọ yẹn ni òun tó bá kó fún tẹ́ni déédéé kájọ gbà òun tó máa lọ gbà sí lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ọkọ rẹ. báyẹn bá fẹ́ kọjá àlà náà ni máa ń takò fún ọlọ́run tèmi láyé ẹjọ́ wọn sọ fún wa pé wọ́n ẹ fóbi ní kẹ̀kẹ́ kíkiri tó dé kẹ́ẹ̀dì tó dé kódà nígbà tẹ́ẹ̀tì dé láwọn àwùjọ mi náà lu ayé mẹ́rin bóbìnrin ọmọ jẹ obìnrin náà mógún ni àbí ẹ̀sùn lóko ẹgbẹ́ wọn bá pín aṣọ tán pín òun náà fẹ́ nìkan nínú ẹbí ìsìláàmù ló wá lajú àwọn èèyàn ẹ̀tọ́ wa ní bó ṣe gbé kalẹ̀ òtún dà eléyìí ìsọkúsọ ni táwọn èèyàn ń sọ kí là ń pẹ̀lú asọ́bà tó ṣẹlẹ̀ yìí àlà asọ́bà tú bìlọ̀gẹ́rì ẹ̀rọ ọkọ̀ yóò wá jẹ́ lárúbá àtọ̀ bàtú sọ bàtú àyà bìlìgáyèrì yóò máa ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ òkú lọ́kùnrin àti ọmọ òkú lóbìnrin àti àwọn ọmọ ọmọ òkú lọ́kùnrin àtàwọn ọmọ òkú ní obìnrin àtàwọn bọ̀dọ̀ òkú àtàwọn tání àǹtí rẹ̀ àbáwọn àbúrò ẹ̀gbọ́n rẹ̀ tọ́wájọ́ ọkùnrin sókùnrin àbí àtọ́jọ́ mọ́ bàbá rẹ̀. náà ẹlẹ́ẹ̀kejì al-asabat binafs al-asabat binafs la fẹ́ sọ náà èèyàn kú. ó fi ìyàwó kan lẹ̀. àtọmọ ọkùnrin kan àti ọmọ obìnrin ọmọ ọmọ ọkùnrin ọmọ ọmọ ọkùnrin mẹ́ta àti ọmọ ọmọ obìnrin mẹ́ta bákan náà. àti ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin mẹ́ta ẹgbẹ́ bí ipò àti ọmọ ìyá rẹ̀ lóbìnrin náà mẹ́ta. àti àwọn ọmọ ìyá tó jẹ́ bọ̀dá òkú ókè àti kàn yín àbí ayọ̀ àwọn tó fi lẹ́nu ó fi ìyàwó lẹ̀ àbí àti tani ọmọkùnrin kan ọmọ ọmọkùnrin mẹ́ta ọmọ ọmọbìnrin mẹ́ta àwọn ọmọ ìyá rẹ̀ ọmọ bàbá lọ́kùnrin mẹ́ta ọmọ ìyá rẹ̀ lóbìnrin mẹ́ta tó láti pín ogún yìí Ali <laughs> ó tún wọ̀nyí. <laughs> kò sáà lè rí rí àyè lè yá. Naam. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà. Yàwó máa gba one over eight. Ọmọ ọkùnrin ẹ́ ètò bá kù báwo bí báwo yìí tó bá kù lọ́wọ́ ọkùnrin wa gbà àwọn tó wá pọ̀ yìí ń kọ́ ẹ́ àwọn akọ́kọ́ lọ́dọ̀ ọmọ ọmọ àbí. Ṣé pé kìtọ̀ wá àkọ́kọ́ pín àyíwá ìdí mo fi jẹ́ kẹ́pọ̀ ní ẹgbẹ́ àyẹ́bí pọ̀ ọmọkùnrin tí ààrẹ bá ti mú bóyá ìyàwó bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ tó bá ti mú àwọn ọba èsì tán gbogbo tó kù yóò kó yẹn lágbẹ́ ní àlà aṣọ bá tú káàtì àpà ìyàwó lẹ́kùn sí ìyàwó kí gbogbo ẹbí pọ̀ tó báyìí kó yẹ kó ọmọkùnrin kẹ ṣoṣo àwọn ará àwọn ọmọ ọmọ wọn pọ̀ bàtálíọ̀ ni wọn atọ́láwọn bọ̀dá òkú àǹtí rẹ̀ gbogbo tí ẹ fi tí àbá rẹ̀ sílẹ̀ onìkan yóò ṣe kí ni òkò nìkan yóò kó ìyẹn là ń pè ní àlà asọ́bátú bìnẹ́f ìrìkún àti wọ́n obìnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ ìrìnàfínà àlà asọ́bátú bìnẹ́f ọkùnrin kan ní máa ń jẹ́ ibi tóbìnrin ti lè jẹ́ bẹ́ẹ̀ ni kó jẹ́ ẹni tó to okùn ẹrú irú ìta fi bẹ̀rẹ̀ ní ẹ̀kan ẹni bàbá onímọ̀tò ràbíyà sọ pé ní wàlẹ́ ìsàfin nìsa ìtòrọ̀ asọ́bá illa allati mannat bi'itiki raqaba yẹn pé al-asabatu minas kò sí fún ẹnì kankan nínú àwọn obìnrin àyàfẹ́ ni tó tó okùn ẹrú lẹ̀ bàtà al-asabatu minas wal-asabatu ma al-ghayr ó lè wà fún wọn. ó yẹ àbí òye sọ eléyìí ni al-asabatu minas àpèjúwe rẹ̀ kan rèé náà mi tó ajé àlẹ́ asọ́bátúmọ̀ àlìgáyìí àti má pèjọ ẹ̀ alẹ́ kàdùmọ́ ká fi parí ẹ̀ èèyàn kú ó fi àwọn ọmọ obìnrin márùn-ún lẹ̀. Mm-hmm. márùn oṣù mẹ́ta làfà kọ ó wá fi àwọn ọmọ ìyá lóbìnrin náà mẹ́ta lẹ̀ àwọn obìnrin márùn yìí èrò ni wọ́n gbà àfa abdulwafẹ ẹ tóba tiri àwọn ọmọ ya rẹ lóbìnrin èrò làwọn gbà ẹ èyí tó bá ṣẹ́kù ayé pé mẹ́ta ńlá kò gbóyè sí àyàn ó jẹ tú àbí yóò kó èlò ńlẹ̀ lóko wa kí là ń pẹ̀lú eléyìí àlàáfọ́bàtì máa àlùgáyìí àní yóò máa dà láàrin ọmọ òkú lóbìnrin àbọ̀mọ ọmọ òkú lóbìnrin pẹ̀lú àwọn ọmọ ìyá òkú lóbìnrin àbí ọmọ bàbá rẹ̀ ọmọ ìyá ọmọ àbá òkú lóbìnrin àbí ọmọ bàbá rẹ̀ ìmọ̀ká yìí pé ní ibi àwọn sísà tó filẹ̀ àwọn iye kan abisiri kan ni kò sọ̀rọ̀ àwọn èèyàn ní bá jẹ́ àlàásọ́bà ayò sínú àwọn tani làá sọ́ba sọ eléyìí ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí èèyàn fi ń jẹ asọ́ba àlàásọ́ba tó bìlì gẹ́yìí àlàásọ́ba tó bìlì nẹ́sùn làkọ́kọ́ àlàásọ́ba tó bìlì gẹ́yìí lẹ́ẹ̀kejì àlàásọ́ba máa lọ gẹ́yìí òun ni ẹlẹ́ẹ̀kẹta sọ eléyìí ni àlàyé tí a fẹ́ ṣe fúnra wa àti òkú ti kílẹ̀ àbí wọ́n ṣe rí fún <laughs> tó جزاكم الله خيرا وبارك الله فيكم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين